الله الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه نيوني في سي فجاك في ديني ولهم فتتون وصوم حرم حيث رمضاتي وقرب يضم أتي يضم تتني أعدتا إن شاء الله السلام على láti gbé wọn dúró wọn kò bá ṣẹlẹ̀ àwọn kéèyàn tó máa ṣe lẹ́kìlá nípa wọn. oríṣi ọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ àwọn olùmọ̀ ìkẹ́ni yẹn. wáyé tó ti dé rákà kejì kó ṣe rákà ẹ̀yọ̀ kejì yẹn kó dé orúkú yẹn sódà tí tẹ̀lé yẹn lè bá tẹ̀lé ọ̀tún ti rọ̀ àbí tó ti bá rákà nítorí ọ̀rọ̀ tí ní bí sọ̀lá lè sọ̀lá sọ yìí pé ìlà òkè ìmọ̀tí sọ̀lá tó wọlé sọ̀lá ta ìlànà àmọ̀tò bá tí wọ́n bá ti ṣètọ́ ọmọ tí wọ́n gbé wọn ọ̀rọ̀ yẹn dúró kò tún sí náfìlà tàbí yẹn lè máa tún ṣe lọ́wọ́ àfi wọn ọ̀rọ̀ yẹn nílẹ̀ ẹ gbọ́dọ̀ máa fi. kódà wọn lọ sọlẹ̀ yìí pàdé ìṣúná sọlẹ̀ ọ̀rọ̀ àárọ̀ ìgbà orí arákùnrin náà wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kírun ọ̀kan lè mú kí ìmọ̀ ti sọ̀rọ̀ àtúnṣe lọ́wọ́ wọ́n dẹ̀ ti ṣèkọ́ ọmọ fún àṣùbà àdìjọ́ iṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá wa sọ fún arákùnrin yẹn wípé àtúnṣàlùlẹ̀ sọ̀tà àrùbà ìwọ̀n àtúntà jẹ mẹ́rin lọ́fẹ́ kí ni gbogbo eléyìí ti bá ń tọ́ka àti ń tọ́ka sí pé tí ìrìn ìlànà ẹ̀rẹ́ fìlà lọ́wọ́ abẹ́tọ́ bá ti ṣe ìtọ́nà ẹ̀rọ tó máa bá ní. tí a bá lè rí i lẹ́yìn náà èèyàn lè tètè lé òun yẹn ju lẹ́yìn náà èèyàn wò kọ̀déṣà lè mọ́ mú èèyàn ìmọ̀ àwọn tó ṣe pé èèyàn ti mọ̀ wípé gbogbo sóra tó ń pè é iná gbádá ọ̀nà àti sáyà ọjọ́ kẹlẹ̀ àtàlẹ́ ìyáàbí ìdí pé èèyàn ò ní òun lẹ́yìn abá ṣùgbọ́n tó rẹ̀ ní pé ní ọ̀bá yà ní kírun dáadáa ló tún kọ́ ò lè parí náà bílà kọ́ wá bá pẹ̀lú tẹ́lẹ̀ kódà bí ẹ wà ní rákà ẹlẹ́sìn kí ẹ rà gbé ní ẹgbẹ́ ìwọ́ ìtọ́sọ òní bá ìwọ́ mu yẹn mọ́mú mi tún yára débi pé fa iná sanáwù tó fẹ́ ké lórí sọ́ọ̀tì fàṣẹ àyẹn gan iná sanáwù ní kọ̀tayọ fájà tẹlẹmú òkè bàbá àbọ̀sásùbá gbòòrí ọbọ sí wọn ti ṣe gbogbo ẹ pápápá rògbò pápápá ìforíkalẹ̀ kíákíá wíwọ orí ìgbò gbogbo ẹ kíákíá gbogbo ń bíbá láàrin ìforíkalẹ̀ èèyàn bí ẹ mọ orí bẹ́ẹ̀ kí ẹ máa wọlé dalẹ láàbò wọn bẹ jẹlé ìfọwọ́ báyìí káwọn asọ́ọ̀mù nàbílà àkókò owó wà fún yàrá àti bàlàsì nàbílà wọn àkọjọ kìyàmù lẹ́yìn ẹ lè ṣe lásìkò ìgbà náfìlà òru nìyà wọn. kódà kọjá àtàlùfẹ́jọ bàbá tún àṣùnà àtàyẹ́ lè padà kí ẹ̀yẹ́ lè padà kí torí